àwọn tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa lẹ́nìí àwọn náà ni Dr. Abduljalil Alágúnfan ohun tí wọ́n bá a sọ̀rọ̀ nírọ̀lẹ́ ìní òun náà ni dọ́bítù tekfir almuayyan àwọn òǹdè àbáwọn nǹkan tí a lè rí tí a fi lè máa kàfáró èèyàn yìí pé lágbájá kèfèrí ni pé kìí ṣe mùsùlùmí òdodo tàbí tá a fi lè máa pe àwọn èèyàn ní ẹni tó ti kú òun agbo Islam torí oṣiṣi àwọn orúkọ làwọn èèyàn ńlẹ̀ mọ́yàn láyé pé kẹfìrí náà lè ṣe nǹkan kan wọ́n ní anta káfíìr fásilẹ̀ kẹfìrí ni ọ́ kẹfìrí ni ọ́ gbólóhùn yìí bó ṣe wo tó nínú sẹ̀ríà Islam tá à ń lè lẹ̀ mọ́yàn pé yàn kẹfìrí ni ká tó lè pè yàn kẹfìrí kí làwọn nǹkan tó ń tọ̀ wọ́n ṣe tí ó fojú hàn táwọn kẹfìrí lè tí ò níyé méjì nù àwọn olùkọ́ wa tí wọ́n bá wa sọ ni àti dákọ̀ wọ̀n yìí kọ́ńdà ọlọ́run kan ṣoṣo ọlọ́run falyatafaddal mashkura minna ma'juran inda Allah subhanahu wa ta'ala. bismillah wasalaatu wasalaamu ala rasulillah wa alihi wa sahbihi wa man wala adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run wa tún ṣe yí pé òun ló ní ẹ̀tọ́ sí ọpẹ́ atọrọ ìkẹ́ àti ìgẹ̀fà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́run bá kẹ́ kí ó gẹ̀ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn yòówù tó bá jọrọ mọ́ Islam tí ó fi díjọ́ gbèǹde kọ́lọ́n jẹ́ kí àwọn náà wà nù wọn. àkọlé tí wọ́n fún mi àkọlé tí ọ̀fẹ́jú ni tó ṣe pé èèyàn ra sọ̀rọ̀ díẹ̀ nípa ẹ̀ náà ni òun náà ni dawabitu takfiril muayyan kí ni àwọn ìlànà tí ó tọ́ ni sọ́nà lórí pé láti mọ̀ yìí pé lágbájá báyìí kèfèrí ni kí ni àwọn principles tá a tẹ̀lé ká tó lè sọ wípé èèyàn báyìí lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ó ti di kèfèrí. kìí ṣe pé dítẹ́ẹ̀lì téèyàn bá ṣe tí ó fi di kèfèrí la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ bó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ lọ nípa rẹ̀ náà nínú tọ́pìkì yìí ṣùgbọ́n ntẹ́yẹ máa ń ṣe tí fi di kẹfìrí ọ̀pọ̀ kí ni ìlànà kí ni principles tí ó tọ́ka fún wa yìí pé nǹkan báyìí ó ti bẹ lábẹ́ ntí máa ń sọ yẹn di kẹfìrí so iná ni àwọn onímọ̀ ń pè ní dọ̀wábìt àdọ̀wábìtù yẹn wọ́n ń pè ní alkawaid pàtàkì jùlọ ní àsìkò tá a wà tó jẹ́ pé báwọn èèyàn ṣe ń develop níbi dáadáa bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń develop níbi ìbàjẹ́ lóríṣiríṣi ọ̀nà tí wọ́n fi ń kó sí ìṣekúfùrù sọ́lọ́hún ẹ̀ńtọ́mà àtẹ̀ntíọ́mà bẹ́ẹ̀ náà sì ni tọ́pìkì jẹ́ ńtọ́ pàtàkì ní àsìkò tí a wà yìí nítorí pé àwọn èèyàn oríṣi mẹ́ta ní ń bẹ àwọn èèyàn kan tí máa ń ṣàṣe ètò ntí o tí ìtò kúfúrú wọ́n kà sí kúfúrú ẹni tó ṣe nǹkan kúfúrú tí o sì tí ì di kèfèrí nítorí kó ṣe nǹkan kúfúrú wọ́n kà sí kèfèrí tí túmọ̀ sí pé ó yẹ kéèyàn gbọ́ tọ́pìkì yé kọ́mọ́jì sọ fún irú àwọn èèyàn báyẹn àwọn aláṣẹ ètò àwọn asahabu tafrit àwọn aláṣẹ ètò tó ṣe wípé ntí o tí ì tó di kèfèrí nítorí ẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kejì làwọn aláṣejù ashabul ifrat àwọn tó ṣe yí pé àṣejù ń tiwọn èyí ó ti bọ́ sínú oko kèfèrí báyìí wọ́n ó sì tún kà á sí pé mọ́mìnì òdodo ni wọ́n ó sì tún máa kà á sí mùsùlùmí yóò sì máa ṣe kúfùrù lọ kódà wọ́n lè tún máa wá ẹ̀rí gbèǹdì nítorí owó tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ àbí nítorí iyì tí wọ́n fẹ́ ní lọ́dọ̀ ẹ̀ àbí nítorí ipò tí wọ́n wá lọ́dọ̀ rẹ̀ a gbọ́dọ̀ jìn sí ọ̀fìn irú àwọn èèyàn báyẹn gbogbo ń tó bá ti jẹ́ àṣejù àbí àṣe ètò ìwà tí ọ̀dá ni lọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìwà tí ọ̀dá ni náà lọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn kẹta náà làwọn tí wọ́n wà wọ́n tún wọ́n sí asáàbò olùwọ́sọ̀t àwọn náà ni àwọn tó ṣe yí pé wọ́n dúró lórí ti ọlọ́run wí àti tí òjísẹ́lá muhammad sallallahu alayhi wa sallam tó sọ nípa tekfir bó o ní a ṣe mọ̀ yìí pé èèyàn yìí kèfèrí ni. tọ́pìkì yìí ọjà ń tó ṣe pàtàkì pípọ̀ torí pé tí a bá sọ wípé èèyàn di kèfèrí lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ àwọn ìdájọ́ kan bẹ tọrọ pọ̀ mọ́ àwọn ìdájọ́ tó sì lé ni wọ́n nínú ẹ̀ ẹni màá mẹ́nu bà kìí ṣe gbogbo ẹ̀. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wípé tó bá jẹ́ pé orílẹ̀-èdè Islam ló wà tó olórí president àbí minister àbọ̀ wà ní ipò tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ lábẹ́ tí ó sì máa pa wọ́n láṣẹ pé nǹkan báyìí ni ẹ ṣe nǹkan báyìí ni ẹ má ṣe tá a bá sọ wípé ó ti di kèfèrí a jẹ́ pé ó ti wà disqualified nípa ipò tó wà yẹn kò lẹ́tọ̀ọ́ kó jẹ́ olórí fún mùsùlùmí máa ẹlẹ́ẹ̀kejì ìjẹ́ ọ̀gá lórí ọmọ rẹ̀ ọkùnrin ni àbóbìnrin ni ó ti pa sófo ń pa rẹ̀ nìyẹn kò jẹ́ ọ̀gá mọ́ kò ní í jẹ́ wàlíyù mọ́ nínú ṣẹ̀ríà bí ọmọbìnrin tó jẹ́ mùsùlùmí tí wọ́n béèrè fún wàlíyù rẹ̀ tí wàlíyù rẹ̀ wá jẹ́ kèfèrí àbí murtad ẹni tó ti rìtádà kó nu islam àbí nu tá à ń sọ yìí náà ni wípé ntí ń ṣe ó ti sọ ọ́ di kèfèrí irú ẹni bẹ́ẹ̀ yẹn kò qualify láti jẹ wàlíyù mà tí wọ́n bá gbé kalẹ̀ lórí wípé wàlíyù ni tó bá so yìgì yìgì yìí ṣe yìgì ti ṣẹ̀ríà agbọ́dọ̀ lọ jọ wá wàlíyù tí ó jẹ́ wàlíyù mùsùlùmí bá bá tiẹ̀ wá rí ajẹ́ pé a lọ sí kóòtù tó jẹ́ Islam wọ́n ó so yìgì irú ọmọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí a bá sọ wípé ẹni ọmọ ti di kèfèrí ìtumọ̀ sí wípé tó bá ṣe pé obìnrin rẹ̀ mùsùlùmí ni ó ti di kíkọ̀ lẹ̀ nìyẹn ní túláàsì torí pé kèfèrí kò gbọ́dọ̀ jẹ́ ọkọ fún mùsùlùmá lóbìnrin ẹlẹ́ẹ̀kẹ́ nínú tó tún rọ̀pọ̀ ma tó bá ṣe pé aṣọ wípé kèfèrí ni tó lẹ́tọ̀ sí ogún kan lọ́dọ̀ mùsùlùmí ìlẹ́tọ̀ sí yẹn ó ti di òfo bí kó pé ó jẹ́ ọmọ àbọ́jẹ́ aya àbọ́jẹ́ ọkọ ó ti wá di kèfèrí irú ẹni bẹ́ẹ̀ kò ní lẹ́tọ̀ọ́ sí nǹkan kan nínú ogún mọ́ torí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam sọ́nu hadith tọ́wọ́n Bukhari àti Muslim pé la yarithu lil muslim lil kafir wala lil kafiru lil muslim káfìrí ò ní jogún mùsùlùmí mùsùlùmí ò sì ní jogún káfìrí. ẹlẹ́ẹ̀karùn-ún tọ́rọ̀ pọ̀ máa òun ni wípé tó bá dú ẹran ọdẹ ń tà gbọ́dọ̀ jẹ ẹran rẹ̀ mọ́ nígbà tá a sọ ipò tí ní kèfèrí ẹlẹ́ẹ̀kẹfà tó bá kú àlẹ́tọ̀ àti pé ká wẹ̀ ẹ́ àsìlẹ́tọ̀ ká sí kírun sí lára àwọn kèfèrí ẹgbẹ́ rẹ̀ wọ́n lọ yanjú ẹ̀ tó bá adijẹ́ pé ọfẹ́ dẹ́ ọfẹ́ dòórùn lẹ̀ àjẹ́ lọ sin lẹ́yìn tí ò ní àní kírun sí la bẹ́ẹ̀ ni àsìníwẹ̀ẹ́. ẹlẹ́ẹ̀keje a gbọ́dọ̀ sin sí ààyè tí a máa ń sin àwọn mùsùlùmí sí tá a bá sọ ni ẹlẹ́ẹ̀kẹjọ kú a gbọ́dọ̀ tọrọ àforíjì fún èèwọ̀ ni ẹ ń bá tọrọ àforíjì fún òun ni tó ń bọ́ sínú ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹsàn-án ọmọ díẹ̀ tó ṣe wípé a wà á lọ́dọ̀ rẹ̀ kókó túbá tí túbá. ó ti lẹ́tọ̀ọ́ ipe kí a tẹ ẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ ṣùgbọ́n o lábẹ́ islamic state àbí islamic government ìnirú ẹ̀ ti lè ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀nà ni wípé tó bá kú sí kèfèrí rẹ̀ tí ó padà sínú islam àjẹ́ wípé dúkìá tó bá fi ilẹ̀ ó ti di ọrọ̀ fún gbogbo mùsùlùmí yóò máa lọ sí beitul mal tí bẹ́tùlmáàlì máa ń bẹ tí ó bá sí àwọn alákòóso lo nǹkan yẹn fún tí ó jàǹfààní gbogbogbò fún mùsùlùmí kò sẹ́ni kankan tí ó jogún ẹ̀ kódà bẹ́ẹ̀ ń tọ́ba kó mọ̀ nínú fámìlì ẹ̀ bá wà bíi tiẹ̀ bíi ìjìmá pẹ̀lú panupa wọn mọ̀ pé láyẹ̀rì tó lè mọ̀rọ̀tẹ́dùn mọ̀rọ̀tẹ́dùn ghayrahu ẹ̀ ń bá rìtádà kó nu Islam kò lè jogún ẹ̀ ń tó rìtádà tó jẹ́rú ẹ̀ máa àwọn àtàrù mùtàrọ́tìbà lórí tẹkfírì rèé nínú ẹ̀ ni mo sọ ọ̀pọ̀ tí túmọ̀ sí pé ẹni tó bá fẹ́ sọ pé lágbájá báyìí lẹ́yìn ìgbà tó ti wà nínú Islam ó ti di kèfèrí kó sọ ẹnu rẹ̀ dáadáa ó fẹ́ sọ fún ayé pé àwọn nǹkan mẹ́wẹ̀ẹ́ wáyé àtàwọn míì tí ń sọ ó ti di túláàsì kó tẹ̀lé ìjẹ́ kèfèrí rẹ̀ nìyẹn ọ̀rọ̀ tí wàá nu hadith òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam lórí wípé ọkàn fún ni láti máa pè èèyàn ní kèfèrí ipe lágbájá báyìí kèfèrí ni téèyàn bá ń ṣàlàyé pé nǹkan báyìí téèyàn bá ṣe iṣẹ́ kèfèrí ni àbí lágbájá báyìí ó ṣiṣẹ́ kèfèrí ṣùgbọ́n ò tí ì sọ pé kèfèrí ni ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n kó ṣèdájọ́ ipe lágbájá báyìí kèfèrí ni àdìsí wa lórí ẹ̀ lórí wípé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi ọsọ ìdíyàjẹ tó lágbára tí ń bẹ fúnru ẹni bẹ́ẹ̀ nínú hadith tó wà wájú mi náà ni hadith ibn umar abdallah ibn umar kọlọ́nkọ yẹnu sí tí imam bukhari àti muslim gbà wá ikú òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam sọ yìí pé ayyuma mri'in qala li akhihi ya kafir faqad ba'a biha ahaduhuma in kana kama qala wa yóò tó bá sọ fún ọmọ ìyá mùsùlùmí ipe ìwọ kẹfìrí yìí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé ẹnìkan nínú àwọn méjèèjì iná ẹ̀ ní ọ̀sẹ̀ rí sí nǹkan yẹn tó bá ṣe wípé ntòwú yẹn òdodo ni tí ó jẹ́ pé òdodo ni orí tiẹ̀ gangan ní ọ̀sẹ̀ rí sí. nínú hadith Abu Dharr al-Ghifari tó Bukhari àti Muslim ó wípé òǹgbọ́ tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé la yarmi rajulun rajulan bil fusuq wala yarmihi bil kufur illa irtaddat alayhi in lam yakun sahibu kadhalik. ẹnì kankan kò gbọdọ̀ pé ẹnì kejì ní fásìkì yìí kò gbọdọ̀ pé ní ẹni tí màá máa bẹ́ẹ̀ náà sì ni kò pé ní kèfèrí àyàfi kí nǹkan yẹn kó ṣẹ́rí padà sóun náà tó bá pé kò rí bẹ́ẹ̀. nínú ẹgbàá mi tí imam muslim gbà wá lafdhu ti bukhari mọ sọ síwájú yẹn sọ pé man da'a rajulan bil kufri aw qala aduwallah wa laysa kadhalika illa hara alayhi ẹ̀yọ́wù tó bá pe ẹnìkan ní kèfèrí àbí ó pe ní aduwallah ọ̀tá ọlọ́run tí ó sì rí bẹ́ẹ̀ òtítọ́ ọlọ́run sallallahu alaihi sọ pé ó ń tọ̀ wọ́n dààmú nítorí ẹ̀ àwọn onímọ̀ sọ̀rọ̀ lórí tó ti ọlọ́run sallallahu alaihi wasallam sọ nípa wípé ohun tó wọn dààmú lórí ẹ̀ àbí yọ sẹ́rí padà sí ohun tó ń àbí kan nu wọn yọ sẹ́rí sí torí pé madhabu ojú ọ̀nà àwọn ẹni òdodo ahlu sunna wal jama'a ọ̀nà ni pé al-insanu la yakfuru bi kabira ma lam yakun shirikan ẹ̀ṣẹ̀ tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá tí èsè ṣíríkù tí èèyàn bá ṣe kò ní mùsùlùmí ò ní torí ẹ̀ di kèfèrí láíláí àwọn khawarij tí wọ́n ti sọ̀rọ̀ ń pa wọn fún wa tẹ́lẹ̀ àwọn ni wọ́n ṣe wípé wọ́n jẹ́ ashabu tekfiri bilkebira àwọn ló ṣe wípé wọ́n máa ń pè yẹn ní kéèfèrí nítorí kó bá ti dá ẹ̀ṣẹ̀ kan kódà bí ọ̀lẹ́bọ tó bá ti jẹ́ṣẹ̀ ńlá ni ṣùgbọ́n ojú ọ̀nà àwọn àní òdodo tó ní ẹ̀rí nínú Qur'an àti hadisi anabi wa sallallahu alayhi wa sallam náà ni pé al-muslimu la yakfuru bilkebira yakun shirikan mùsùlùmí kò ní torí pọ́dẹ́sẹ̀ ńlá kan kọ́ wá torí ẹ̀ di kèfèrí àfi tó bá jẹ́ pé n tó ṣe iṣẹ́ kèfèrí ni ṣùgbọ́n gbà tó jíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam sọ wípé ẹn tó bá sọ fún ẹnìkejì rẹ̀ wípé tó bá pe ẹnìkejì rẹ̀ tó jẹ́ mùsùlùmí pé ya káfíìr òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sọ wípé yọ sẹ́rí sí ìkànnú àwọn méjèèjì ntọ́hàn bẹ́ẹ̀ ni pé nínú kọjá pé òdodo ni ń tọ́sọ tọ́ba ṣe pé òdodo ni ajẹ́ pé kò ajẹ́ pé ó ń tì í yẹn kèfèrí náà sì ní lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tí kéè bá ṣe òdodo yóò ṣẹ́rí padà sóhun ìmáàmù Nawawi sọ wípé nínú táwọn onímọ̀ sọ òun náà ni wípé téèyàn bá ń ní lẹ́mìí pẹ̀lú mùsùlùmí kan tó wà ń wájú èèyàn yìí pé kèfèrí ni tí èsì ṣe kèfèrí ajẹ́ pé èèyàn náà ti renounce islam tiẹ̀ náà nìyẹn èèyàn ti fi islam tara ẹ̀ ó ti filẹ̀ nìyẹn ìtumọ̀ ẹ̀ náà nìyẹn ìtumọ̀ ayé pé yóò sẹ́rí sí ni inú ọ̀rọ̀ táwọn onímọ̀ tún sọ ọ̀nà ni wípé yòókàfù mi ni olè àkìbà ìkángun ọ̀ntàn ó ti léwu nú tọ́ba ṣe wípé ó ń tì í kéèṣe kèfèrí ó sì pé ń kèfèrí ó lè jẹ́ pé àtúbọ̀tán tiẹ̀ náà ọ̀ wá sí kí ni ó di kèfèrí káyìn tí túmọ̀ sí pé kéèyàn ó mú ẹnu rẹ̀ dáadáa tó bá fẹ́ pe ẹnìkejì ní kèfèrí àti pé ọlọ́run ọba ọ̀yàn ẹnìkan kó ní kó jẹ́ ẹni tí olùdájọ́ lórí ẹnìkejì tí ì e bá ṣe kó di kàráǹgídá bí ẹni tó jó lórí àbí ẹni tó jẹ́ adájọ́ àbí ẹni tó ṣe pé fìtínà rẹ̀ gbalẹ̀ pọ̀ nùlù àfẹ́ wá bó o ní pàpà ń tó ṣe tí ó rí bẹ́ẹ̀ àgbẹ̀dọ̀ sàdédé kan lọ kùfìrí pé ní kèfèrí. nínú táwọn mímọ́ tún sọ lórí hadith yìí òun náà ni wípé ẹn tó bá ṣe istihlalu ẹ̀ yóò di kèfèrí ẹn bá ṣe istihlalu ẹ̀ yóò di kèfèrí yẹn ni pé ẹn bá rí pé ẹ̀tọ́ ni fóun kò sí ìwọ̀n bẹ́ẹ̀ kó wọn sọ pé mùsùlùmí kan yà káfíìr bó ṣe jẹ́ pé gbogbo kàbáìr gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá téèyàn bá ṣe istihlalu ẹ̀ tó bá sọ ọ́ di ẹ̀tọ́ fún ara rẹ̀ àbí fẹ́ẹ̀yàn kan irú ẹni bẹ́ẹ̀ ti di kèfèrí àjẹpẹ́ ńgbà yẹn ni ó tó di kèfèrí ìtànfẹ́ ló ní hadith yẹn gẹ́bí tí Ibn Hajar sọ ọ̀nà ni wípé ṣẹ̀ríà ń sọ fún wa wípé ká sọ́ra ṣe ká má máa dojú ìjẹ́ kọ ẹnìkan àfi ẹni tó bá rinlẹ̀ tó dájú pẹ̀lú ìmọ̀ tó jingiri tí ẹ̀rí sì ti dúró lọ́dọ̀ tì í gẹ́bà sí ń bọ̀ wá ka májẹ̀mú tekfir ńgbà tó bá yá nínú àwọn ahadis tó sọ fún ni pé ká má máa pe ẹnìkejì ń kèfèrí ká má máa yájú lórí ẹ̀ òun náà ni hadisu thabit bin dhahak tí imam buhari gbà wáyé pé man qadhafa mu'minan bi kufrin fa huwa kaqatli òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ yí pé ẹ ń bá pe mùsùlùmí kan ní kèfèrí bí ìgbà tó pa á ni bí ìgbà tó pa á ni tí túmọ̀ sí pé nǹkan ńlá ló ṣe o ti ń sọ ipò ń tì lẹ́tọ̀ọ́ sí pípa àti àwọn orípa míì tá a tún ti kà síwájú bẹ́ẹ̀ náà sì ni ó tún wà nú èbú inú ẹ̀kẹ́ èbú lọ́wà inú hadith anasi bunu malik tọ́gbà àánú bukhari oní pé ọlọ́run sallallahu alayhi wa sallam lam yakun fahishan wala la'anan wala sababan. Anas bin Malik kọjá ti ń gbé lọ́dọ̀ anabi wa sallallahu alayhi wa sallam ọ̀n ròyìn anabi wa sallallahu alayhi wa sallam yìí pé kìí sẹ́ńtì máa sọ̀rọ̀ kọ̀rọ̀ tí ọ̀dà lẹ́nu bẹ́ẹ̀ náà sì ni kìí sẹ́ńtì máa ṣépè léèyàn bẹ́ẹ̀ náà sì ni kìí sẹ́ńtì tó ṣe pé ìmọ̀ ń bèèbu nínú èébú ni ká pè yẹn ní fásik àbí ká pè yẹn ní mùtẹ́dẹ̀ àbí ká pè yẹn ní káfíìr nítorí nǹkan kan sallallahu alayhi wa sallam sọ yìí pé sibaabu muslim fusuqun wa kitaaluhu kufur inú bukhari àti muslim oni ká máa bú iwa kokiini kòkí ni ká wá gbógun tì í bí ìgbà téèyàn ni ibnu hajar sọ yìí pé àìwá àmọ̀ tó wáyé pé kòkí ni nítòótọ́ tó wá sọ yìí pé ìyẹn kòkí yìí kò túmọ̀ sí wípé o ti wá mórí bọ́kùnù ẹsẹ̀ gẹ́bí tí ibùdó hajj sọnù fatih nígbà tó ń sàlàyé lórí hadith yìí kátì ẹ̀ pé èèyàn jẹ́ kókì àpé kèfèrí o ọ̀tọ̀ ń ti kèfèrí èèyàn jẹ́ ń tó máa ma dẹ́sẹ̀ kan tó sì fi hàn lọ́wọ́ aṣọ pé ya fásik ìrẹ́ kókì yìí ìrẹ́ ẹlẹ́sẹ̀ yìí òótọ́ sì ni ó sì dẹ́sẹ̀ ń tóótọ́ ibnu hajar rahimahullah yìí pé kò túmọ̀ sí pé èèyàn ti wá mórí bọ́ kó nú ẹsẹ̀ a béèrè pé kí ni àníyàn rẹ̀ á wo àníyàn rẹ̀ tó bá ṣe pé ó fi ṣe nàṣíhà ni kó fi kó ń bẹ́ẹ̀ orí pé òṣùlùbù yẹn lọ́dà jẹ́ pé o lẹ́sẹ̀ wájú ọlọ́run ṣùgbọ́n ó pọ́pùlà níwájú tí o sì sí necessity fún o ti dẹ́lẹ́sẹ̀ wájú ọlọ́run torí àwọn àhàdíìtì wá lórí pé a gbọ́dọ̀ máa bo satara allahu alayhi fi dunya wal akhirah ẹn bá bo mùsùlùmí kan láṣìírí ọlọ́run ó bò náà láṣìírí ńlẹ̀ ayé àti lálẹ́ kìyàmà inú okó ó bò mùsùlùmí láṣìírí òun náà ni pé tó bá dẹ́ṣẹ̀ kìtì kó a máa polongo ẹ̀ síta àbí kó a máa fọn káàkiri fún àwọn ènìyàn. àwọn ènìyàn wọ́n pọ̀ oríṣiríṣi nípa májẹ̀mú téèyàn wò síwájú kó tó pé èèyàn ní káfìrí kó tó pé ẹnìkan ní káfìrí ẹnìkan pàtó oríṣi mẹ́ta ni wọ́n àwọn ẹni àkọ́kọ́ àwọn jẹ́ ẹni tí ó ṣe àṣe ètò bí irú ọ̀rọ̀ tí mo ti kọ́kọ́ sọ síwájú níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ashabul atafrit àwọn aláṣẹ ètò àwọn yẹn dúró lórí wípé. téèyàn bá sọ pé la ilaha muhammadu ti tó lórí pé kò lè di káfìrì ma ló gbà tí sì ń wí pè ń ma kódà kọ́ mọ́ kankan kọ́ mọ́ ṣiṣẹ́ tó ń kí wọ́n lásìkò òun tó kọ́ mọ́ lọ kí wọ́n ní tó kó ní ẹ̀yìn lẹ́mà kí wọ́n ní zakatu kó ní ọ̀rọ̀ hajj ló délẹ̀ yìí kọ́ lọ́ọ́ kẹ́kẹ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá sọ pé la ilaha illallah muhammadu rasulullah yóò bá yín wí àwọn kẹ́ sọ wípé ẹ̀yin tó bá ti ṣe iqraru bi shahadatayn ó ti tó kìí ṣe kèfèrí àwọn yẹn aláṣẹ ètò ni wọ́n à ń bọ̀ wá sọ̀rọ̀ díẹ̀ lórí wọn àwọn yẹn ni wọ́n ń pè ní alimurji'a nínú àwọn firakul islamiyya àwọn kan bẹ tó yẹ pé àwọn ṣàṣejù kódà bó ṣe ẹ̀ṣẹ̀ kan lèèyàn bá dá tó wá jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ni ó ti di gègèrè lọ́dọ̀ tiwọn àwọn yẹn là ń pè ní alikawarij wọ́n ti bá a sọ̀rọ̀ tọ́pọ̀ lórí wọn àwọn yẹn tiwọn ẹ̀ ń bá ti ṣe ẹ̀ṣẹ̀ ńlá kan ó ti di kèfèrí aláṣejù làwọn kódà kó máa kírun kódà kó máa gbààwẹ̀ à ń bọ̀ wá sọ̀rọ̀ díẹ̀ lórí wọn insha allah àwọn ẹlẹ́ẹ̀kẹta òun náà làwọn tí wọ́n wá níwọ̀ntúnwọ̀nsí àwọn tọ́lọ́run sọ wípé wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada 'ala an-nas àwọn tí ọlọ́run sọ wọ́n ní ìjọ ìwọ̀ntúnwọ̀nsí àwọn nìyẹn ni ahlu sunnati wal jama'a àwọn tó yẹ pé wọ́n tẹ̀lé sunna anabi wa sallallahu alayhi wa sallam àwọn ń sọ wípé kéèyàn ọgbà yìí pé la muhammadu rasulullah ìbẹ̀rẹ̀ pé wọnú islam ni ìtàn méjèèjì ń tọ́ka sí ọgbọ́dọ̀ máa ṣe májẹ̀mú táwọn èèyàn ń fẹ́ ọgbọ́dọ̀ máa pé kó sì má ṣe ń tí wọ́n ti ṣe ń tí wọ́n nìyẹn gẹ́gẹ́ bí tọ́ka ṣe wà àwọn yẹn sì dúró lórí pé àwọn ọba kàwárí ju tán ẹmbásí ẹ̀ṣẹ̀ kan tó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá tí èsè ṣíríkù kò torí ẹ̀ di kèfèrí ṣùgbọ́n ìpele ìpele ní ìgbàgbọ́ a máa jura wọn lọ lọ́dọ̀ ẹnìkan sẹ́nìkejì a máa jura wọn lọ lásìkò kan sásìkò kejì a máa jura wọn lọ nípa ìmà tó ń bẹ fún kálukú lọ́tọ̀ọ̀tọ̀ ẹn se ṣe kẹbíra se iwa, ṣe ìwà tó bá wà tí ọ̀dà kan tó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá tí ò sí ìṣe ìgbàgbọ́ òdodo rẹ̀ dókun ni orí islam náà ló sì wà àwọn yẹn náà ni ẹni òdodo káwọn tó lọ sọ wípé ẹni yìí kèfèrí ni wọ́n wo iṣẹ́ rẹ̀ wọ́n sì wo ẹni tó ṣe é bí wọ́n ṣe ń wo iṣẹ́ òun náà ni wọ́n máa ṣe wo ẹni tó ṣe é ó ṣeé ṣe kó pé ẹni tó ṣe é ó ní àwáwí kan àbí má rẹ̀ tí ì dé bẹ́ẹ̀ àbí n tó ṣe kéétì ìdè hadu takfir àmọ́ wàá ṣàlàyé tọ́pọ̀ lórí eléyìí insha allahu ta'ala àwọn ẹni àkọ́kọ́ tí mo wí yẹn àwọn náà là ń pè ní almurji'a gẹ́gẹ́ bí ti àwọn tí ń stọ́dì firaku sọ wọ́n ní ọlọ́run ti sọ wípé kí wọ́n parẹ́ tí ò sí wípé ìlú kan la lè pé à ń wá múríjìyà lọ táwa bá wọn bẹ̀ ṣùgbọ́n ìyá máa kú ọ̀rọ̀ rẹ̀ ò ní kú ọ̀rọ̀ ó sì ni lọ́dọ̀ ẹ̀ ń tọ́ gbọ́ àbí lọ́dọ̀ ẹ̀ ń tọ́ kà àfikàrù wọn ìròrí wọn ó sì ń bẹ ńlẹ̀ títí di sìn táwọn èèyàn ń kà táwọn míì tí èsè mùsùlùmí tí wọ́n ń gbé sáwọn mùsùlùmí láà tó ṣe pé àwọn náà wọ́n máa lọ síbi kí ni oko tekfir lọ́nà tí bẹ́ẹ̀ náà sì ni àwọn ẹlòmíì náà ń bẹ tó ṣe pé wọ́n mọ develop lọ síbi àfikàrù wọn yẹn láwọn míì tó ṣe pé tọ̀bì ìyàn ní àdámọ́ ìyẹn lè máa rorú ẹ̀. àwọn amóríjìá yìí àwọn dúró lórí wípé àtisẹ́ àti ìmánì ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ ṣíṣe kò kó sínú táǹpẹ̀ ní ìmánì nínú ntọ́lágbára jù tí wọ́n máa fi sẹ̀rí òun náà ni hadith muawiya bin al-hakam tọ́gbà wá nínú sahihain nínú bukhari àti muslim nípa arábìnrin kan tọ́jọ́ ẹrú tó ṣe pé olówó rẹ̀ fẹ́ túlẹ̀ láti sọ ọ́ di ọmọlúwàbí ó wá lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam ó gba lọ́wọ́ ẹ̀ pé ṣé kò ń túlẹ̀ òtísí ọlọ́run sallallahu alaihi wasallam wá kú ẹ̀ṣẹ̀ arábìnrin yẹn láti mọ wípé ṣé mùsùlùmí ni àbí kìí ṣe mùsùlùmí yẹn òtísí ọlọ́run sallallahu alaihi wasallam wá bí pé aina Allah ńbọlọ́lọ́run wà obìnrin yẹn sọ pé fi sàmà onísàmà ni òtísí ọlọ́run sallallahu alaihi sọ pé man ana tálẹ̀mí ọ̀sọ̀ wípé anta rasulullah òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wá sọ pé àtẹ́kìhà fa inna mu'mina ó sọ fún olówó rẹ̀ pé túlẹ̀ torí pé olùgbàgbọ́ òdodo ni mu'mina ni àwọn múríjì àsọ yìí pé ọ̀wọ́ gbólóhùn sọ nípa ọlọ́run àti nípa òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam anabi sàlám kọ̀nsídà rẹ̀ pé mu'mini ni tí túmọ̀ sí wípé iman ó dúró lọ́tọ̀ amalul iman ìgbésẹ́tẹ̀yàn ṣe tí múmìnì ṣe ó dúró lọ́tọ̀ kọ̀ wọ́nú ara wọn pẹ̀lú hadith yìí etí wọ́n sọ yẹn wọ́n rú ìrújú sókè ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń ṣe tekfir àbáwọn tí wọ́n máa tú ọ̀rọ̀ Ọlọ́run ní tukutu àbí ọ̀rọ̀ anabi wa sallallahu alayhi wa sallam ní tukutu irú ìrújú báà náà ni wọ́n máa ń dìrọ̀ máa wọn ò rí náà sún ẹyọ kan wọn ò dì ọma wọn ò ní wo ọ̀pọ̀lọpọ̀ nusus tó ń túmọ̀ ara wọn ìyún èyí ṣe madhabu ahlùsùnà wàlì jama'a madhabu ahlùsùnà wàlì jama'a náà ni pé wọ́n tọpa oríṣiríṣi nusus nínú Quran àti hadith láti mú ìtumọ̀ òdìdí wá tá a sọ pé léyìí ni ìlànà òní píríncípù nínú Islam ntọ́sẹ̀lẹ̀ láàrin anabi wa sallallahu alayhi wa sallam àtọmọbìnrin yìí òun náà ní ta ń pè ní wípé alwasfuli káfí lili ikorari bi islam li insan ìròyìn attributes àbí n táwọn pè ní qualification tí ó sọ fún wa yìí pé eléyìí ti tó láti consider ẹni wípé mùsùlùmí ni ìtọ́sẹ̀lẹ̀ náà nìyẹn kò jù báyẹn lọ anabi wa sallallahu alayhi wa sallam tọ́ka arábìnrin sí mùsùlùmí pé mọ́mìnì ni òun náà ló múrun wá òun ló mú zakatu wá òun ló máa wẹ̀ òun ló mú jihad wá òun ló mú hajj wá kọsọ pé kóbìnrin yìí ọmọ sì kẹkẹ ń bẹ kó ti tó nítorí sí ọlọ́run sallallahu alaihi wasallam sọ fún wa ní pé tá a bá ti lè rí àmì kan nínú àwọn àmì tó túláàsì ipe èèyàn ti wà nínú Islam àbí n tá a fi mọ̀ pé eléyìí nínú khasaisul Islam inú àwọn ẹ̀sà Islam lélẹ́yìí nítorí tó bá ti rí láàmì ẹ̀ lọ́dún èèyàn káàkiri sí wípé mùsùlùmí ni àwọn nu mọ́sálásí ọ̀rẹ́ nìkan ti ń kírun lọ ìwọ náà sì fẹ́ kírun kò sí ìwọ ń bi kó kọ́ kábàrà kó sì tó pẹ̀lú ẹ̀ torí pé tí inú ẹ̀ sa mùsùlùmí pé àwọn nìyẹn máa kírun ọ gbọ́dọ̀ pé kéèfèrí ni tó fìrí kó so máa yùnà kédolè ìmáàlì ntọ́ tako ìmáàlì yẹn òṣìṣẹ́ sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí hadithi mi náà tó ń bọ̀ lórí pé nínú hadithi yìí ọ ń sọ fún wa yìí pé ntọ́jẹ́ ìpìlẹ̀ tí yẹn fi máa ń kọ̀nsídà mùsùlùmí ipe mùsùlùmí lélẹ́yìí òun náà ni pé kò ní kò ní kàṣọ ìṣòlù islam yálà gbólóhùn ni ó sọ ni o àbísẹ́ ni ó ṣe ni tá a fi mọ̀ yìí pé nínú ìgbàgbọ́ mùsùlùmí lélẹ́yìí ó sọ pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ojúṣe ọlọ́run ni ìyún náà ti tó lórí wípé múmi ni obìnrin yìí ṣùgbọ́n ntáwọn móríjì à ń lọ tọ́jẹ́ ìpìlẹ̀ wọn ntọ́lágbára ni òun náà ni pé ńgbà tí fitina ṣẹlẹ̀ lásìkò Uthman radiyallahu anhu tí wọ́n fi pa tí Ali borí tó tó gorí khilafa tí wàhálà ṣẹlẹ̀ láàrin Muawiya àti Ali àwọn èèyàn fọ́ sóríṣiríṣi nínú ibi tí wọ́n fọ́ sí òun náà ni wípé àwọn èèyàn kan wọ́n dúró lórí wípé téèyàn bá ti ṣe ikraru bi tawhid la ilaha illallah kọba àdé pé n ti ń ṣe ọta kù múmini òdòdó láti mà kàá sí. àwọn ní àwọn mọ́wámọ́sẹ̀ kó ń bi khilafa ti Uthman ṣe radiyallahu anhu àwọn mọ́wámọ́sẹ̀ kó ń bi khilafa ti Ali ṣe radiyallahu anhu àwọn ọ̀ka sí lọ́dọ̀ àwọn àwọn ọ̀ka sí pàmò méjèèjì lẹ́tọ̀ọ́ sí àti gbogbo fìtínà tó ṣẹlẹ̀ ajẹ́ yìí pé ẹ gbọ́dọ̀ lọ ní lẹ́mìí ẹ̀yin yòókù pé báwọn bá ti ẹ̀dá láṣìṣe pẹ̀lú táwọn ń ṣe yẹn ẹ gbọ́dọ̀ gbà yìí pé mùsùlùmí sì làwọn. bó o la ṣe lè pa pé mùsùlùmí léèyàn tí bá jẹ́ pé àdìọ́kàn rẹ̀ ń lọ síbi wípé Uthman àti Ali inú èrò náà ni wọ́n inú káfìrí ni wọ́n tó sì jẹ́ pé lójú ayé ànábì wa sallallahu alayhi wa sallam ló ti tò wọ́n tẹ̀léra wọn ipe Abubakar inú àlìjẹ́nnà ni umar nù alijanna ni usman nù alijanna ni ali nù alijanna ni àti àwọn míì tó tó kà pẹ̀lú wọn nasu nìyẹn sarihun wadih lọ́dọ̀ anabi wa sallallahu alayhi wa sallam yìí pé nínú àwọn èèyàn tí ó wà àlìjánná ni àwọn èèyàn yìí wà ẹ̀ ń bá tako nasu yẹn fahuwa kafir ó di kèfèrí nìyẹn ntamadi àfi di kèfèrí náà nù nínú tí a fi di kèfèrí òun náà ni pé násù tó fojú hàn ní Qur'an wọ́n sì takò ipe anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ni òpin àwọn anabi Ọlọ́run àwọn sì ní rárá kìí sòpin anabi Ọlọ́run nítorí àfi di kèfèrí nìyẹn téèyàn bá ti takò násù kan tó fẹsẹ̀ nílẹ̀ ní Qur'an àbí hadith anabi wa sallallahu alayhi wa sallam ó di kèfèrí nìyẹn àwọn amóríjì ọ̀fẹ́ wá kẹ́m nígbàgbọ́ sọ́dọ̀ àwọn páwọn di kèfèrí wọ́n ní báwọn bá ti ẹ̀ sàṣìṣe ọ̀wọ́ páwọn ń pè la ilaha illallah Muhammadu ó ti wà ó ti tó lórí pé mùsùlùmí làwọn bẹ́ẹ̀ náà ni gbogbo èèyàn pátá tó bá sọ pé la ilaha illallah muhammadu rasulullah ó ti tó ní kèfèrí ó ti tó ní mọ́mìnì ẹ gbọ́dọ̀ sọ pé kèfèrí ni má. àwọn èèyàn kejì táwọn ṣe àṣejù ó náà ni àwọn khawarij <coughs> àwọn khawarij yìí wọ́n ti sọ̀rọ̀ tọ́pọ̀ nǹkan èmi náà ò nífẹ̀ẹ́ lójú torí wọ́n ti fi ṣe odidi lẹ́kṣọ̀ ní ìjókòó yìí àwọn khawariju yẹn wọ́n jẹ́ ń tó tako ali radiyallahu anhu nípa ogun tó ṣẹlẹ̀ láàrin òun àti ìjọ muawiya láàrin ìjọ rẹ̀ àti ìjọ muawiya ọ̀rọ̀ tó pọ̀ ṣùgbọ́n ibi tí wọ́n lọ ni wípé ẹ yòówù tó bá ṣe àṣìṣe ńlá kan tó pé ẹ̀ṣẹ̀ ńlá ni irú ẹni bẹ́ẹ̀ ó ti kúrò nínú ọgbà islam wọ́n ní yóò sì máa bẹ lọ́gbére nínú náà ni wọ́n fẹ́ tàti bẹ̀ kàfàrà Ali radiyallahu anhu pé bó o ní ó ṣe lè gbà ipe kí wọ́n ó ṣèdájọ́ pẹ̀lú Qur'an níbi hadisatu tahkim wọ́n fẹ́ kàfàrà rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni gbogbo olórí tó bá ti jẹ́ pé ọjà sí wọ́n fẹ́ sọ di kèfèrí gbogbo olórí tó bá ti ṣàbòsí wọ́n fẹ́ sọ di kèfèrí bẹ́ẹ̀ náà sì ni tí ó bá ti lo ìdájọ́ ọlọ́run kan wọ́n fẹ́ sọ di kèfèrí nítorí gbólóhùn ọlọ́run tó sọ yìí pé wa man lam yahkum bima anzala Allah fa ulaika humul kafirun ẹni tí ó bá ti ṣèdájọ́ pẹ̀lú tọ́lọ́run sọ̀kalẹ̀ wọ́n di kèfèrí nìyẹn madhabu àwọn khawariju nìyẹn ìròrí yẹn ó sì ń bẹ ó sì fọ́nká ọlọ́run ṣeun wo ní dáwùlà mọ́ nísìn wọ́n ní dáwùlà ní Maghrib wọ́n ní ní Oman tẹ́lẹ̀ ṣùgbọ́n wọn ò ní máa ń sìn ṣùgbọ́n ìròrí wọn fọ́nká bẹ́ẹ̀ náà nínú àwọn harakatul islamiyya ti ń develop àwọn muslim organizations ti ń develop àwọn afkaru kharijiyya míì náà ń bẹ pẹ̀lú àwọn míì nítorí tí wọ́n ń kà nù tíra torí ẹ̀ ló pé èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ra ṣe kọ́mọ̀ ní àwọn afkaru khawarij àbí àwọn afkaru murjia àbí àwọn afkaru firaku dọ́nlá islamiyya kò sí nǹkan kan ju pé kéèyàn máa ń pa wọn àti tí wọ́n gbé lọ́wọ́ kí ni ẹ̀rí wọn kí sì ni téèyàn fi lè dẹ́sẹ̀ padà sí wọn lẹ́nu gẹ́gẹ́ bí n tí mo sọ ń pa àwọn murjia bẹ́ẹ̀ náà nípa àwọn khawarij nasu ẹyọ kan wọ́n máa dìrọ̀ mọ́ wọn ò ní wo nùsùsù míì máa orí ẹ̀ náà wọ́n sì máa ma ìdájọ́ lé lórí ọlọ́run sọ pé wa man lam yahkum bima anzalallah fa ulaika humul kafirun ẹ̀ ń tí ó bá dájọ́ pẹ̀lú ntí ọlọ́run bá sọ̀kalẹ̀ irú ẹni bẹ́ẹ̀ di kèfèrí irú wọn wọn a máa kàfàrà ọ̀pọ̀lọpọ̀ lórí míì nínú nínú ayé tá a wà yìí tó jẹ́ pé mùsùlùmí ni wọn wọn ń kírun báwa náà ṣe ń kírun kódà ìmí nínú wọn àmọ́ ọjọ́ kí ìdì àbíkọ́yẹ́ kó nǹkan ní olè dìíd nínú àwọn olórí wọ́n kà fara wọn wọ́n lè sọ pé òfin ìbò ni wọ́n ń lò àbí wọ́n ń lo òfin islam ṣùgbọ́n wọn ò lo òfin yẹn lálòpé torí pé àlè islam kò lòn ìmọ̀ àti àkùdàlùkùl àwòtẹ́tẹ̀rùkàlùkùl wọ́n ní islam odidi ni nínú kọ́ gbà á lódidi àbí inú kó fílẹ̀ lódidi níbo nìyẹn wà nù islam ṣé quran ni àbí hadith ọ̀rọ̀ tó múrù jùlọ wá ni tó sì ń fi àlàyé àwọn tí wọ́n sọ ọ́ lọ́nà tó gbà dá ntí wọ́n ń sọ ni wípé káwọn èèyàn ó sojú kòkòrò láti implement Islam pé ṣùgbọ́n àwọn jawani bùkẹ́ ń bẹ tó jẹ́ pé bìkọ́dìrì lè tìtọ́ àní béèyàn bá ṣe lágbára mọ́ ni àwọn yẹn ọ̀tá kò ṣùgbọ́n lómi ọmọ sílò yóò sílò débi pé tẹnìkan bá ti jẹ́ pé kò lo nǹkan kan nínú ẹ̀sìn báyìí yóò sọ di kèfèrí ni kódà ẹlòmíì ọfẹ ìlépa ẹlòmíì fásitì nítorí pé ọmọ wa ìpàdé tí wọ́n ń ṣe àbí jókòó tí wọ́n ń ṣe àbí wàásì tí wọ́n ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ní abóṣooṣù ni tí ó torí ẹ̀fẹ́ fẹ́ fáìlì ẹ̀yà yọ̀ọ́ fẹ́ sọ dípò kí tọrọ òsì rí bẹ́ẹ̀ àwọn èèyàn wọ̀nyí ṣẹ́sí wọn ni àti gbogbo àwọn onífẹ́rakù àti àwọn míì náà tí wọ́n bá ní àfikàrù wọn lórí nínú àwọn ẹgbẹ́ ọ̀dọ́ míì wọn ò múná náà ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون. humul fasiqun ọlọ́ni ẹni tí ọba dájọ́ pẹ̀lú tọ́lọ́ọba fi tọ́lọ́ọba sọ̀kalẹ̀ alábòsí ni ààyè mi ọlọ́run sọ pé fásikì ni ẹni tí màá máa fojú lẹ̀ dẹ́sẹ̀ ni ẹ̀yin náà sì mà tí ò nídìí àṣẹ máa ṣe wàhálà kìí ṣe gbogbo zulumu ní kúfúrú kìí ṣe gbogbo físíkù náà ní kúfúrú kìí ṣe gbogbo ìṣepò tí ìsọlọ́run iná ni ó ń sún yàn dán débi kèfèrí kìí ṣe gbogbo àbòsí téèyàn bá ṣe iná ni ó sọ yàn di kèfèrí bẹ́ẹ̀ náà sì ni oríṣiríṣi ọ̀rọ̀ tí àwọn onímọ̀ sọ lórí ọ̀rọ̀ yìí lórí wípé tá a bá rẹ̀ tó ń ṣe ìdájọ́ pẹ̀lú nǹkan míì lẹ́yìn tó yàtọ̀ sí tọ́lọ́run a gbọ́dọ̀ ṣèwádìí tó ń ṣe ìdájọ́ yẹn lórí pé ìyẹn lọ́tọ̀ tọ́lọ́run ọ̀tọ̀ ni tó bá ṣe pé torí bẹ́ẹ̀ ni ó di kèfèrí ṣùgbọ́n tó bá yẹ pé ìtẹ̀lé fẹ́ ẹnu nítorí oúnjẹ tí ó jẹ ipò tó wà ńlọ́fà ti fi ń ṣe bẹ́ẹ̀ kò tí ìrọ̀ náà ṣe tọ́lọ́run ní agbàròyé rẹ̀ ni ṣùgbọ́n àlè mùsùlùmí lọ́kàwé khayrun wa habbu ila Allahi minal mùsùlùmí da'if wa fi kullin khayr ihris ala ma yanfa'uka wasta'in billah mọ́mìnì tọ́jú ẹ̀ ń tọ́lágbára tó lè lòfin ọlọ́run olóore lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì nífẹ̀ẹ́ sí ju mùmínì tó pé ọ̀lẹ ni kò lè lo òfin ọlọ́run ṣùgbọ́n oore ń bẹ lọ́ra kínní ìkíní kejì wọn ntí wọ́n wúlò fún ọ́n ayé yìí àti lálẹ́ kìyàmà rẹ ni ọmọ aṣojú kò láti máa ṣe ń tiẹ̀ kó o sì máa gbára lọ́lọ́run gẹ́gẹ́ bí ìtọ́sọ́nà anábì wa sallallahu alayhi wa sallam àjẹ́ wípé tá a bá ń sọ̀rọ̀ lórí wípé kí àwọn tá a fi kọ̀nsídà àwọn èèyàn kan lórí pé kèfèrí ni wọ́n ẹni báyìí láti ìdájọ́ lórí ẹ̀ ipe kèfèrí ni agbọ́dọ̀ mọ̀ ipe agbọ́dọ̀ ṣọ́ra sí pẹ̀lú oríṣiríṣi àwọn ahadith tí mo ti tọ́ka sí a sì gbọ́dọ̀ ṣọ́ra sí ká mọ̀ bọ́ jésọ́fin fírikọ̀kan nù àwọn fírakùlù islamiyya dọ́là kárìn lójú ọ̀nà ahlùsùnà wàlí jama'a àjẹ́ yí pé agbọ́dọ̀ mọ̀ nǹkan mẹ́ta nǹkan àkọ́kọ́ kí ni pápá ti ń jẹ́ al-iman ìgbàgbọ́ òdodo kí ni tọ́jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn agbọ́dọ̀ máa tá a bá fẹ́ máa agbọ́dọ̀ mọ̀ kí ni ahlu sunna wal jamaa ń sọ lórí ntọ́ ń jẹ́ tàrífù tawhid ìsọlọ ńlẹ́yọ kan ṣoṣo nípa ìbádà ṣíṣe ọlọ́run àti nípa iṣẹ́ ọlọ́run tí máa ṣe bẹ́ẹ̀ náà sì ni a gbọ́dọ̀ mọ ìyàtọ̀ wo ní bẹ láàrin wípé kéèyàn tẹnpẹlẹ mẹ́sìn àti ntọ́jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn gangan tá à ń pè ní imán nínú gbàgbọ́ òdodo òun náà ni kéèyàn ó implement ìgbàgbọ́ òdodo yẹ kó fi ṣiṣẹ́ ṣe ṣùgbọ́n nínú ìpìlẹ̀ tí máa sọ yẹn di mùsùlùmí tọ́jẹ́ nǹkan àkọ́kọ́ òun náà ni shahadatu allah ilaha illallah wa anna muhammadan rasulullah ó ní ṣahada méjèèjì pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ní òun lẹ́lẹ́tọ̀ sí ìjọsìn kó sì gba anabi wa muhammad sallallahu alayhi wa sallam kó gbà á gbọ́ ẹ̀ ń bá ti ní ìgbàgbọ́ lórí ìyẹn tó sì ń ṣe ti ń tọ́ka sí mùsùlùmí ni àfìgbà àtọ́bá tó ṣe tí ó tuyùn palẹ̀ tí ó túmọ̀ sí pé kèfèrí ni láàtò ṣe ìdájọ́ lórí ẹ̀ lórí pé kèfèrí ni ẹlẹ́ẹ̀kejì a mọ ìròyìn tó pé yó wà fún èèyàn kan láti pé ká kọ̀nsídà pé mùsùlùmí ní bẹ̀rẹ̀ bá a tiẹ̀ sọ̀rọ̀ ń pa pé continuity islam ẹ̀ pé a tiẹ̀ kọ́kọ́ rí iná ṣé mùsùlùmí lélẹ̀ àbí mùsùlùmí kọ́ kí ni tá a fi mà òun náà ni shahada tí mo ti tọ́ka sí yẹn bẹ́ẹ̀ náà ni ẹlẹ́ẹ̀kẹta kí ni àwọn májẹ̀mú táwọn onímọ̀ sọ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n sọ lórí wípé àwọn tá a gbọ́dọ̀ rí rèé ká tó lè sọ wípé ẹni báyìí kèfèrí ni. nípa tawhid nípa iman àní sọ̀rọ̀ tọ́pọ̀ nípa ẹ̀ torí òun náà gbogbo ìkórin tí wàá sí wa máa ń sábà dálé lórí àkàrà wa ra wa létí lásán ni òun náà ní pé ká gbà pé kò sí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfi Ọlọ́run ẹ̀yìn yòówù tó bá ti gbà yẹn gbọ́ ìgbàgbọ́ ẹ̀ ti pé ìgbàgbọ́ ẹ̀ pé ń parí pé ìbẹ̀rẹ̀ Islam ó ti wà lọ́dọ̀ ẹ̀ òun náà ni ẹ̀sìn anabi wa sallallahu alayhi wa sallam ló dúró lé lórí bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn anabi ọlọ́run tó ti ṣáájú òun náà ni ẹ̀sìn wọn dúró lé lórí nípa wípé kò sí nǹkan kan ju pé la ilaha illallah ọlọ́run ọba nìkan ṣoṣo òun lẹ́lẹ́tọ̀ sí ìjọsìn nínú ẹ̀rí lórí eléyìí wà ní suratul anbiya aya twenty five tọ́lọ̀ sọ yìí pé wa ma arsalina min qablika min rasuli illa nuhi ilayhi annahu la ilaha illa ana fa'budun kò sí òjíṣẹ́ kan tá a rán síwájú ọ̀wọ́ ànábi wa sallallahu alayhi wa sallam àfi ká fi ránṣẹ́ sí wípé kò sẹ́ni kankan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfi èmi kẹ́sì máa ṣe ìjọsìn fún mi. ẹ lọ wo quran suratul araf aya sixty five àti seventy three àti eighty five gbogbo àwọn ànábi ọlọ́run ọlọ́run tọ́ka sí wípé kò sẹ́ni kankan tá a ránṣẹ́ ju wípé a wípé kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lẹ́yìn ọlọ́run òun náà sì ni kí ẹ máa sìn lápèjúwe ọlọ́run sọ yìí pé wa ila thamuda akhahum salihan qala ya qawmi ibudullaha ma lakum min ilahin ghayruh ọlọ́run sí ẹsẹ̀ sí àwọn thamud wọn tí í ṣe sọ́ọ̀lẹ̀ fún wọn pé ẹ̀yin èèyàn mi ẹ gbọ́dọ̀ kankan mi lẹ́yìn ọlọ́run ọlọ́run ni ẹ máa sìn kò sẹ́nìkan láti máa sìn lẹ́yìn òun tí ó túmọ̀ sí pé ashahada bi allah ilaha illallah ona ni diinu gbogbo àwọn anabi Ọlọ́run tí wọn sọ wípé èmi ni mo lẹ́tọ̀ọ́ sí isa ọmọ mariam nílé ayé àti ní alikiyama àwọn anabi Ọlọ́run bí ìgbà tí wọn jẹ́ ọmọ fún àwọn obìnrin tí wọn jọ jẹ́ orogún ni ọkọ ọmọ ẹyọ kan ṣoṣo náà ni ìyàwó ìyàwó ìyá tó wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀sìn wọn àwọn òfin kọ̀ọ̀kan tó lọ́n fún wọn nípa ìjọsìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n ọlọ́run ọba wọn ọ̀kan ṣoṣo ni ẹ̀sìn wọn ọ̀kan ṣoṣo ni gẹ́gẹ́ bó sọ wánú àdìsí anábì sallallahu alayhi wa sallam alẹ́ anbiya'u ikhwatun li allat ummahatuhum shatta wa dinuhum wahid àwọn ànábì ọlọ́run wọ́n dà gẹ́gẹ́ bí ọmọ ìyá fún àwọn ìyàwó ẹ̀sìn wọn tọ́lọ́ ń fún wọn ọ̀yàpá lóṣìṣì nípa tí wọ́n fi ń sin lọ́hùn ṣùgbọ́n ẹ̀sìn wọn ọ̀kan ṣoṣo ni. ṣe ẹnìkan tó lẹ́tọ̀ọ́ síjọsìn àfọlọ́hún àti pé èmi òjíṣẹ́ ọlọ́run ni ẹnì kò ní gbé méjèèjì pàdé ọlọ́run tí ó sì ṣe méjì sí i àfikọ́ wọ àlìjẹ́nà ọlọ́run tí túmọ̀ sí pé ìròyìn yìí ó ti tó láti kọ̀nsídà èèyàn pé mùsùlùmí ni ṣùgbọ́n nu májẹ̀mú ni pé ntáwọn nǹkan yìí tọ́ka sí ọgbọ́dọ̀ máa ṣe é torí pé ntòjú sí ọlọ́run mú wá náà nìyẹn ntí Kùránì mú wá náà nìyẹn bẹ́ẹ̀ náà sì ni kọ́mọ̀ sí ntọ́jẹ́ òdì kejì rẹ̀ nínú ntí ntọ́ka sí tọ́jẹ́ ìkórí ẹ̀ òun náà ní ìnífẹ̀ẹ́ ọlọ́run lórí ìnífẹ̀ẹ́ ọlọ́run ó ní gbogbo nǹkan rọ̀pọ̀ mọ́ ilé yóò fi máa ṣe tọ́lọ́run ni yóò fi máa ṣe ìtẹ̀lé tọ́lọ́run ni yóò fi máa pèpè lọ síbi tọ́lọ́run ni ó fi jẹ́ pé kò ní ṣe ń tí ó ta ko tọ́lọ́n mọ́ torí pé ó ti mọ̀ pé ọlọ́run ọmọ bínú sọ̀hún ọlọ́run bá sọ yìí pé kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhibbukum Allah tó bá ṣe pé tòótọ́ lẹ nífẹ̀ẹ́ ọlọ́run ẹ máa tẹ̀lé mi ọlọ́run ọba yóò sì nífẹ̀ẹ́ tìyín náà ọlọ́run tún sọ láì mí ní yìí pé ya ayyuhal ladhina amanu man yartadda minkum an dinihi fasawfa ya'ti Allahu biqawmin yuhibbuhum wa yuhibbuna adillati 'ala al aizzatin alal kafirin yujahiduna fi sabilillahi wala yakhafuna lawmata la'im ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin yóò tọ́ bá sẹ́rí padà kó nú ẹ̀sìn nínú yín ọlọ́wọ́n bá mú àwọn míì wá tí wọ́n máa nífẹ̀ẹ́ ọlọ́run tọ́lọ́wọ́n bá sì máa nífẹ̀ẹ́ wọn ọlọ́run nífẹ̀ẹ́ wọn àwọn náà máa nífẹ̀ẹ́ ọlọ́run wọn rọ̀ fáwọn mọ́mìnì wọn ó sì le koko lórí àwọn káfìrí wọn implimẹ́ǹtì ntí ìnífẹ̀ẹ́ ọlọ́run tọ́ka sí nìyẹn ètí la ilaha illallah tó ń béèrè lọ́wọ́ wọn ọlọ́run sọ pé yujahiduna fi sabilillahi wala yakhafuna lawmata la'im àwọn èèyàn yẹn wọ́n máa jagun sójú ọ̀nà ọlọ́run wọn ò sì ní bẹ̀rù èébú ẹnìkankan ìyẹn ni pé wọ́n máa implimẹ́ǹtì muhtadayati la ilaha illallah muhammadu rasulillah ntí la ilaha illallah tó ń tọ́ka sí ntí ń béèrè fún àti muhammadu rasulillah ọlọ́run sọ yìí pé la tajidu yuwaduna man hadallaha wa rasula ò ní rí àwọn ẹnìkan tí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run nífẹ̀ẹ́ òdodo tí wọ́n sì mọ̀ yí pé ọjọ́ kan yìí ń bẹ tí wọ́n nígbàgbọ́ sọ́lọ́run tí wọ́n nígbàgbọ́ sí ọjọ́ kan yìí ò ní rí wọn kí wọ́n máa nífẹ̀ẹ́ àwọn èèyàn tó yẹ kí wọ́n ti gún rí kúrò lójú ọ̀nà tọ́lọ́run tí túmọ̀ sí pé wọ́n máa implimenti muqtadayati la ilaha illallah muhammadur rasulullah bẹ́ẹ̀ ni ìnífẹ̀ẹ́ sí ojú ọ̀nà tí ọlọ́run yìí ó ń túmọ̀ pé yọ́n máa bẹ̀rù ọlọ́run lónìí kan ṣoṣo yọ́n máa sẹ́yìn tútú bá lọ́ọ̀dọ́ rẹ̀ yọ́n máa gbé ara lé ọlọ́run yọ́n máa fẹ́rẹ̀ ọlọ́run lónìí kan ṣoṣo ntọ́ba ti yàtọ̀ sí tọ́lọ́run yọ́n máa kórìíra rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ìtẹ̀lé anabi wa sallallahu alayhi wa sallam títẹ̀lé títẹ̀lé tọ́lọ́run ńgbà yẹn bá ti pé la ilaha tó ti ń ṣiṣẹ́ tọ́ ìní ó so ń laarin láàrin ati àti mùnáfìkì ati àti mùnáfìkì níbi tí ìyàtọ̀ ti bá wọn nìyẹn ẹni tó ti pé gbólóhùn la ila illallah ìkà ń sọ ọ́ lásán ni ìwà kèfèrí ní ń wù mùnáfìkì ni kódà bọ́ jẹ́ ìmáàmù kódà bówé láwà ni kódà kókó rẹ̀ agba àgbà lóporúgbà tó bá jẹ́ pé ntí ń ta kò gédégbé tọ́jẹ́ kúfúrú iná ni ntí ń munafiki ni ọlọ́run sọ wípé innal munafiqina fi darakil asfali minan nar irú àwọn munafiki tí a ti jáde kó nu ẹ̀sìn báyẹn wọ́n máa bẹ ní ìsàlẹ̀sàlẹ̀ inú ná nípa ìròyìn tá a sọ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lórí wípé ìròyìn pé èèyàn ti sọ pé la ilaha illallah ti tó fún un láti kọ̀nsídà pé mùsùlùmí ni téèyàn bá ṣe ń tọ́ bá takò ẹ gbọ́dọ̀ kọ̀nsídà pé kèfèrí ni inú àwọn ahadith tó wá ń pa eléyìí onáà ní hadith usama bin zayd kọ́lọ̀ nǹkan yọnu sí i àmọ́ bí usama ṣe rí lọ́dọ̀ anabi wa sallallahu alayhi wa sallam hibbu rasul ibnu hibbi rasul sallallahu alayhi wa sallam olólùfẹ́ anabi ni sallallahu alayhi wa sallam bàbá rẹ̀ olólùfẹ́ anabi ni ọjọ́ ọmọ fún olólùfẹ́ anabi sallallahu alayhi wa sallam anabi wa sallallahu alayhi wa sallam rán wọn lọ ogun kan pẹ̀lú àwọn sahaba wọn wá lọ nínú riwaya tó wà nù Bukhari àti Muslim ṣùgbọ́n láfùdù Bukhari lọ́wọ́ wọn jù mí. ó ní wọ́n wá rí ẹnìkan ọkùnrin kan nínú àwọn ansar ó lé ìkànnú àwọn kẹfìrí ó lé bá ọwọ́ á mú láàyè láyè pa lọkùnrin yẹn bó ṣe mú lọ́ba sọ pé la ilaha illallah ó ní kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfọlọ́hún wọ́n sì mọ̀túmọ̀ rẹ̀ láàrin ara wọn wọ́n mọ̀ ní ti ń tọ́ka sí ní ansọ́rì yẹn ọba gun ní ọfà rẹ̀ tó fẹ́ gun ma Usama sọ yìí pé èmi ọgbà mo gun tèmi lọkùnrin ìbá kú lélẹ́yìí bá ti gba anabi wa sallallahu alayhi wa sallam lànàbi sallallahu alayhi sallam wa sọ yìí pé akọ̀tàlítàhù ba'dama ilaha illallah ọ̀pá lẹ́yìn ìgbà tó sọ pé gbólóhùn la ilaha illallah Usama sọ pé kulitu ya Rasulallah innama kana muta'awwidan onírẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó fi wá ìdáàbòbò ní kì í ṣe pọ́gbà Islam anabi sallallahu alayhi wa sallam tó rìpítẹ̀ pé akọ̀tàlítàhù ba'dama qala la ilaha illallah ó sì pa á lẹ́yìn ìgbà tó sọ pé la ilaha tọ́yìn ìgbà tó sọ pé la ilaha illallah usama sọ pé anabi sallallahu alayhi wa sallam kò yẹ kó gbòtí ń rìpíìtì kẹ́límà yìí tó ń kábàámọ̀ pé kó sì jẹ́ pé ò nílò ń tó gba islam tí ò jẹ́ pé ò ti gba islam tẹ́lẹ̀ torí pé wọ́n ti mọ̀ pé alìsílámù yahdimu ma qabla alìsílámù yajubbu ma qabla inú riwaya muslim yahdimu ma qabla islam tẹ́rí yẹn a máa wo ń ti ṣáájú nínú ẹ̀sìn nínú ẹ̀sẹ̀ ntọ́ba ti ṣáájú nú ẹ̀ṣẹ̀ téèyàn bá ti gba islam kò lẹ́ṣẹ̀ ńlọ́rùn mà kó sì jẹ́ kó òun ti ṣeyún before islam kì bá mọ̀ dáa fóun ọkà bá mọ̀ lórí ẹ̀ tí túmọ̀ sí wípé gbólóhùn la ilaha illallah ó ti tó fẹ̀ǹtọ́ba kọ́ wọnú islam abẹ́ntaari tá a mọ̀ ṣe sí ẹ̀ gangan ọ̀wọ́ gbólóhùn la ilaha illallah àbóse nkankan nínú ẹ̀sìn tá a mọ̀ pé mùsùlùmí nìkan ní máa ṣe àgbọ̀dọ̀ pa á ọmọ a gbọ́dọ̀ torí ẹlẹ́yàmẹ̀yà tá a máa fi para wa ń bì ká fi pa téèyàn bá torí ẹ̀ pa yọ lọ jẹjọ rẹ̀ wájú Ọlọ́run àdìsí anabi wa sallallahu alayhi wa sallam lélẹ́yìí nínú riwaya Muslim sọ yìí afala shakakta an qalbi hatta ta'lama an atalaha amla ó ṣe fẹ́ kan là ń yẹ ọkàn rẹ̀ wò yìí pé sọ àbí òwíńtòótọ́. So kèsì pa anabi sàlám ni ó ṣe bẹ́ẹ̀ anabi ń bá wí ni nkaalu la anabi sàlám ṣe yẹ pé nítorí ó ṣe yí ọ̀dà kò bójúmọ́ náà ni àwọn tí wọ́n lọ síbi oko tekfir àbí àwọn tó ṣe pé wọ́n ń lọ síbi àwọn nǹkan míì tọ́jú àṣìṣe àwọn náà rí nǹkan wí wọ́n rọ àyà dìrọ̀ mọ́ rí hadisi wí wọ́n wàá máa tú lọ síbi nǹkan míì ọ̀rọ̀ anabi wa sallallahu alayhi wa sallam rèé lórí wípé ntẹ́yìn bá ṣe tó bá islam ọ gbọ́dọ̀ sọ kó di kèfèrí ọ gbọ́dọ̀ wá kèfèrí sí i tọ́ba tiẹ̀ wá wọ́ọ̀s tọ́jẹ́ yí pé inú ogun lẹ́wà tẹ́rù ń bà yín yí pé kọ́mọ̀tò wá ṣe yín lọ́sẹ́ ẹ̀ sì gba gbogbo nǹkan ìjà rẹ̀ ẹ̀ sì kú lọ sọ́dọ̀ àwọn tó yẹ pé wọ́n máa mójútó wọn pé wọ́n gbọ́dọ̀ kú òlójú kan náà detention lẹ fi sí yẹn detention lẹ ṣe fún yẹn ìyẹn ò ṣe wọ̀ ń bẹ̀ tẹ́ bá ń bẹ̀rù ṣùgbọ́n kí wọ́n ṣe pé kọ́ ọ pa àbí kó o treat ẹ̀ pé ń pa ìrọ̀lọ́ ń pa sóòtú ọkàn rẹ̀ iṣẹ́ ọkàn wà nínú ìgbàgbọ́ inú inú ìgbàgbọ́ iṣẹ́ ọkàn àti iṣẹ́ tèèyàn fojú rí ni tọ́ ọ bá wo èyí tó fojú rí tọ́jẹ́ kúfúrú sóòtú tú ọkàn rẹ̀ orí pé kúfúrú mẹ́mẹ́. nínú kísọ̀ tọ́jẹ́ ti Abdullahi ibn Umar ó yìí pé anabi wa sallallahu alayhi wa sallam ó gbé Khalid ibn Walid dìde lọ sọ́dọ̀ àwọn èèyàn kan ó ní kó lọ pè wọ́n sí Islam ó pè wọ́n sí islam ṣùgbọ́n àwọn yẹn èdè wọn ò tíì dáa ntí wọ́n sọ yìí pé asilamuna báwọn ti gba islam wọ́n ní sọ̀bá ná ntí ẹ̀ sì gbà lérò ni pé àwọn ti sẹ́ríkù nbí táwọn ń ṣe àwọn ti wọnú islam ṣùgbọ́n Khalid bin Walid kò béèrè dáadáa ṣe ní bẹ̀rẹ̀ sí pamọ́ nso kódà àwọn èèyàn tó ṣe pé wọ́n ti kó wọn wọ́n ti kó àwọn kan nú ẹrú lẹ́rú nú wọn ó ní kálukú kọ́ pa gbogbo ẹrú tó kóhun kó tó pa gbogbo wọn ẹnìkan bá yarí kóhun nípa tóhun àwọn èèyàn tóhun ò sì nípa tiwọn àfi táwọn bá fojú gan ní anabi wa sallallahu alayhi wa sallam ni wọ́n bá lọ sọ fún anabi wa sallallahu alayhi wa sallam hadith mọ̀wí ó wà Bukhari hadith ọ̀fẹsẹ̀rin lẹ́ni anabi wa alayhi wa sallam sọ pé alahumma inni abro ilayka mimma sọ́nà Khalid allahumma inni abrahu ilayka mimma sọ́nà khalid marratayn ó ní anabi wa sallallahu alayhi wa sallam ó sì sọ lẹ́ẹ̀mejì ó ní rẹ̀ ọlọ́run mọ̀ mọ́wọ́ mọ́sẹ̀kù mi ti khalid bin walid ṣe ìyẹn ni pé nfarama ntọ́sẹ̀ ń wo burú pọ̀ ó yẹ kó farabalẹ̀ kó ṣèwádìí kó fi mọ̀ yí pé kí ni wọ́n ń sọ kí wọn ó sì kó parun bá wọn nítorí pé wọ́n sọ pé sọ̀bà náà tí túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ take care dáadáa kó tó react pẹ̀lú ẹni tó ṣe pé ó ṣe àfihàn Islam èèyàn gbọ́ jókòó dáadáa kó má má dájú lórí pé ẹni yìí ó ti bọ́ sí oko kèfèrí torí ẹ̀ la fi sọ fún àwọn èèyàn tíjọ́ ní wípé wọ́n sọra sí wọ́n má jìn sí oko tekfir wọ́n má dá fìtínà lẹ̀ tọ́ba ṣe wípé irú tí wọ́n ń sọ jáde tí wọ́n lọ sọ kókó tó kó lórí àwọn jama'atul islamiyya pé firaku islamiyya ni wọ́n tó bá ṣe pé nọ́ọ̀fì nírú ẹ̀ ti ṣẹlẹ̀ ni ọlọ́mọ iye ẹ̀jẹ̀ tí wọ́n ìbá ti tálẹ̀ nítorí ẹ̀ ọ̀rọ̀ tí ò banú àwùjọ lọ ṣé nítorí ipá àti ní mr president kó jẹ́ mùsùlùmí kó sì máa lo islam irú wọn yẹn ó yẹ kó wọn kó wọn sátìmọ́lé ni torí pé wọn ò tí ì qualify tó wọn ò tí qualify noma láti máa sọ recent issues kí wọ́n máa sọ ìdájọ́ ẹ̀ wọn ò tí qualify at all lórí ìmọ̀ nípa ẹ̀. irú wọn wọn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ní àwùjọ tọ́wọ́ Saudi ni wọ́n kó gbogbo wọn ni tí wọ́n ní sẹ́kẹ̀yọ kan àwọn tí máa pé máa sọ dájọ́ lórí ọrụ ẹ̀sìn àbí lórí ti bá ń recent issues àwọn ni kódà tún ní tún ní gbogbo anybody ni ọkọ máa lanu ní ọmọ ní àwùjọ àwùjọ máa ogun jà Iraq ẹ wàhálà táwọn lórí pé bóun ni kí ni ìdájọ́ ẹ̀nu islam ńgbà tí àwùjọ bá jẹ́ àwùjọ islam bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn ṣùgbọ́n ńgbà tí ti jẹ́ àwùjọ islam kálukú ọkàn máa sọ ni bẹ́ẹ̀ náà ni tìǹ tó náà ń sọ tiẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ǹtí ẹ̀ǹtí ẹ̀ǹtí ọmọ ẹ̀ǹtí ọmọ ntorí tí ọmọ torí ntọ́lọ́ fi dóhùn wálé ayé tọ́ba wa mọ̀ ni ṣé ṣiaru ntọ́jú àmì kan nú àmì islam lọ́yẹ kọ́ máa pèsèǹtì ẹ̀ ń pèsèǹtì kọ̀mọ́ntorí ntọ́lọ́n fi dóhùn sílẹ̀ ayé wa ma khalaqtu jinna wal insa illa liya'budun ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun inna allaha huwa razzaqu dhul quwwatil matin. ọlọ́ntorí ìbáàdà dáwà káwa lọ ní mafhumu ìbáàdà yẹ kọ̀ gbọ́ yé kọ̀ máa ni kọlọ́nkọ́tọ̀ asọ́nàkọ́tọ̀ náà sọ́nà wọlá àti tòbí wọlá àánú rẹ̀ ntàfẹ́ ló ni wípé anabi wa sallallahu alayhi wa sallam ọmọ wọn ma sẹ kúrò níbi ntí khalidu ṣe kò fọwọ́ sí rárá nínú ta ti sọ síwájú àárí wípé ìròyìn tí ó rinlẹ̀ fún yàn lórí wípé mùsùlùmí ni la ilaha illallah muhammadun rasulullah ẹlẹ́ẹ̀kejì ẹ̀ńtà àbámọ̀ ìṣesí rẹ̀ tá a bá ti rí gbólóhùn yìí àbí ntọ́jọ́ àbí ṣe sí ntọ́jọ́ ẹ̀sà islam agbọ́dọ̀ kọnsida yìí pé mùsùlùmí ni nínú tí ó tutọ́ ka tí ó gbé lẹ́ẹ̀kejì lẹ́yìn òun náà ni hadith tó wà nínú Bukhari ti Anas bin Malik gbà wá ó sọ pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam sọ yìí pé man salla salatana wastaqbala qiblatana wa akala dhabihatana fadhalika almuslimu alladhi lahu dhimmatullahi wa dhimmatu rasulih fala tukhfirullaha fi ẹ̀yìn yòówù tó bá kírun tá à ń kí bá a ṣe kírun náà ní ṣe ń kírun kìí ṣe àdàmọ̀dì tó hun fúnra rẹ̀ ibi tá a dojúkọ iná ló dojúkọ ẹran wa tá a bá dún ń jẹ́ òtí ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé mùsùlùmí nìyẹn ìwọ ọlọ́run ó ti ń bẹ lórí wa fún àti ìwọ tòjúsí ọlọ́run sallallahu alaihi ẹ mọ ìyapa àdéhùn tẹ́ ẹ bá ṣe fún o ẹlẹ́ẹ̀kẹta nínú tá a gbọ́yé nínú tí mo sọ síwájú. Si òun náà ni wípé ẹni tó bá ṣe wípé mọ̀rọ̀tẹ́dù ni ẹni tó bá wípé ó táwa náà mọ̀ yìí pé ó kó inú Islam ìyẹn ni pé olóhùn ò ṣe Islam mà àbí nǹkan kan lọ́sọ̀ọ́ di kèfèrí oníkàwé ṣe wọ́n mi kéèyàn máa ṣe sí náà kò sí ìmọ̀ mi kéèyàn máa jẹ́ rìbá àbí àwọn nǹkan míì náà nú ẹ̀sìn tá a mọ̀ yìí pé o ti gbajúmọ̀ tán lẹ́rìí pé ìwọ ni ọwọ́ asọ́dẹ̀ tọ́ kìí ṣe pé n ta expect lọ́dọ̀ tiẹ̀ ni pé kó sọ pé la ilaha illallah ti ń wíyùn tẹ́lẹ̀ ntọ́sọ́ di kèfèrí o náà ni kó túbá kò ń bi ntọ́sọ́ di kèfèrí yẹn káwa fi wá consider pé mùsùlùmí ni tí ó bá túbá kò níbẹ̀ á sì máa consider pé kèfèrí ni kò séèwọ̀ tọ́ba náà ṣe jáde sí wọn ká sọ pé kèfèrí lélẹ́yìí torí pé ọmọ máa nọ́ọ̀sì ẹ̀ jáde ipe nínú gbàgbọ́ tòun ni pé kò ṣe wọ̀ lórí pé sinà kéèyàn ó ṣe ọwà lẹ́gà lọ́dọ̀ interest owó èlé láti máa gbà ọwà lẹ́gà lọ́dọ̀ tòun rìbá ò ṣe wọ̀ lọ́dọ̀ àbí àwọn nǹkan mìíràn tó fojú hàn Islam àbò ní irun wákàtí mẹ́rin lòun kí n tóun òun ò kí márùn-ún kò sí ìwọ ìpè kèfèrí lélẹ́yìí ẹ má tò lẹ́yìn rẹ̀ tọ́ba wa túbá kò ń bẹ̀ ńlá àtúnṣe kí ni o ni ó tó di mùsùlùmí kì í ṣe kọ́ wa sọ pé èmi ti sọ pé la ilaha illallah ìyẹn ò tó àdìsí tọ́ wa pa ẹ̀ńtọ́kọ́ bẹ̀rẹ̀ ń pa Islam àbẹ̀ ń tá àmọ́ sí sí rẹ̀ tá a rí pé ó ti ṣe nǹkan tó tako tawhid ẹlẹ́ẹ̀kẹrin òun ni wípé ẹ̀ńtọ́ bá jẹ́ ọmọ èké orí ẹ̀sìn àwọn òbí rẹ̀ abẹ́ntí ń tọ́jú ẹ̀ ńlọ́wà tọ́bájọ́ máa mùsùlùmí ni mùsùlùmí la consider ẹ̀ a gbọ́dọ̀ pé ń kèfèrí tọ́bájọ́ pọ̀ máa kèfèrí ni àní kasi mùsùlùmí àfìgbà tó bá tó bàlágà tó tó announce pé òun jẹ́ mùsùlùmí o ńlá tó kasi mùsùlùmí tọ́bájọ́ pé ń ti ń rí he ni láwùjọ mùsùlùmí a máa kasi mùsùlùmí àbá àmọ́ mọ́ bàbá rẹ̀ ká mọ́ mọ́ yá ẹ̀ tọ́yẹ pé ihe ń rí he láwùjọ kèfèrí ni tí ọba ti dàgbà mùsùlùmí láàkà sí tí tí ó fi dàgbà tí ó fi wá sọ pé òun jẹ́ kèfèrí ọlọ́run ọba nìkan lọ́bọ̀ ní mímà. ọ̀nbẹ́ náà àwọn èèyàn ń sọ lábẹ́ eléyìí wípé wọ́n máa sọ wípé téèyàn bá pé shahadatu Allah ilaha illallah kò tó ó ń lo apá kan nínú òfin islam kò tó àfi kó lò ó lálòpé àti sọ wípé àṣẹ ètò lélẹ́yìí àṣejù lélẹ́yìí ẹ má lo oko àwọn kíni o àwọn khawarij ẹ má lo oko ẹ má lo ẹ má lo afkaru wọn nínú táwọn onímọ̀ máa ń sọ pé ọmọ ń sọ yẹn di òun náà ni ìṣẹbọsọ́lọ́hún lójúgbọ̀nà téèyàn gba àṣẹbọsọ́lọ́hún ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé kéèyàn ọmọ ka kèfèrí kú kèfèrí èèyàn fi ń ṣe kèfèrí sọ́lọ̀ ni torí pé hadith wà sahih lórí ẹ̀ òtí ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé la yasma'u bi yahudiyun aw nasraniyun thumma la yu'minu bi illa dakhala an-nar aw kama qala sallallahu alaihi kò sí yahudi kan àbí nasara kan tí ó gbọ́ ìpèpè mi tí ò tún wá ní gbàmí gbọ́ àfikọ́ wọnú náà ọlọ́run tí ó túmọ̀ sí pé kò sí question lórí wípé àwọn eléyìí wọ́n máa ń tẹ̀lé ẹ̀sìn àwọn ànábì ọlọ́run tẹ́lẹ̀ wọ́n sì ń pe ọlọ́run wọ́n ń tẹ̀lé òfin tó wà nínú ìwé wọn kò sí question lórí yẹn má torí pé ńgbà tí ànábì wa sallallahu alaihi wasallam ti dé tó sì lọ sọ́dọ̀ ọlọ́run ó ti sọ fún wa pé nasikh ti ṣẹlẹ̀ lórí gbogbo àwọn ẹ̀sìn tó ṣáájú àfi kí wọ́n gba islam bẹ́ẹ̀ náà sì ní ẹ̀ ń bá ní lẹ́mìí pé àdìọ́ kankan bẹ ipe ẹ̀sìn kan bẹ ọ̀nà àmà kan bẹ tó dáa ju ọ̀nà àmà anabi wa sallallahu alayhi wa sallam lọ irú ẹni bẹ́ẹ̀ má di kèfèrí bẹ́ẹ̀ náà sì ni ẹni tó bá fi ìkan nínú ti anabi wa sallallahu alayhi wa sallam tó mú wá tó fi ilẹ̀ tó tẹ̀lé apá kan nínú tó ṣe yí kèsì pé islam fún wa láàyè pé ntọ́ wù á ní ká ṣe ń bẹ́ẹ̀ bí kọ́ máa gba àwẹ̀ kọ́ máa kírun kó sì gbà yí pé àìkírun irun èsẹ̀ irun èsẹ̀ ọ̀ràn yàn irú ẹni bẹ́ẹ̀ ó di kèfèrí ṣùgbọ́n tó bá pa àkọ́rọ̀ yẹn ni tọ́yẹ́ kó rojú ni òde ó ṣe kò torí ẹ̀ di kèfèrí o bẹ́ẹ̀ náà sì ni kéèyàn máa fi ẹ̀sìn ọlọ́run kọ́ máa fi ṣe yẹ̀yẹ́ ó fojú hàn ipe ìṣe kèfèrí sọ́lọ̀ ni bẹ́ẹ̀ náà sì ni kéèyàn máa ṣe àwọn nǹkan tó fojú hàn ipe àwọn káfìrí ni wọ́n ń ṣe wọ́n a ni òun ló dúró táwọn olóòṣà wọ́n jọ jó wọ́n jọ ṣe gbogbo ẹ̀ ọba wọn bẹ́ ajá wọn méjì kèfèrí ni àbò kó sínú ẹ̀kú eégún ní bá ń gbé kí àbò ní ato rẹ̀ ti ń tẹ̀lé lẹ́yìn káfìrí nu kọba àmọ́ wà nù mọ́sálásí kájọ máa kírun ká lọ jókòó kó túbà lọ ọ̀dọ̀ ọlọ́run lọ́nà tó gbà ní òṣùlùbù tó gbà torí pé ìlú wa kò implement Islam nígbà tí ò implement Islam ni ò jẹ́ kọ́mọ̀ pọ́nrán lòún dáa káwá gbìyànjú bá se bá ṣe lágbára ma bẹ́ẹ̀ náà sì ni kéèyàn máa ní lẹ́mìí páwọn èèyàn kan ọlọ́run ti fún wọn láàyè wọ́n ti kọjá kí wọ́n wà nù sẹ̀rí ànábì wa sallallahu alayhi wa sallam ìṣe kèfèrí sọ́lọ̀ ni bẹ́ẹ̀ náà sì ni kéèyàn máa máa pa ìsìláàmù sílẹ̀ kọ́kọ́ ti yányá lára ìṣe kèfèrí sọ́lọ̀ ni wọ́n ti sọ ilé fún wa tó sì ti wà nù késẹ́ẹ̀tì káàkiri tí wọ́n fi sọ nípa nawaqidul islam al-ashar àwọn tí wọ́n bà ìsìláàmù jẹ́ islam ọmọ ẹdẹ yẹn ti ń ṣe tí mo ń bá jẹ tọjẹ mẹ́wàá tàbá fẹ́ sọ pé lágbájá báyìí kèfèrí ni àwọn májẹ̀mú tá a wò ní gẹ́bí tí mo ti sọ síwájú alákọ̀ọ́kọ́ òun náà ni wípé sẹ́ni yìí ṣé mùsùlùmí ni tẹ́lẹ̀ kọ́mọ́jẹ̀ pé kèfèrí rẹ̀ náà ló sì wà tí o ti gba shahadatu allah ilaha illallah àbówí gbólóhùn shahadatu allah ilaha illallah ntáwọn nǹkan ń tọ́ka sí sọ́mà kó tó di pa ṣèdájọ́ lórí ẹ̀ pé ó ti ṣe ń tọ́ta kó ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ǹjẹ́ ni yìí sóní ìltìsáàmù pẹ̀lú ẹ̀sìn ọlọ́run tí ó bá ní ìltìsáàmù pẹ̀lú ẹ̀sìn ọlọ́run kò fara ẹ̀lẹ̀ fẹ́ sin ọlọ́run ó ń ṣe nǹkan míì tó jẹ́ tó fojú hàn àjẹpá ṣèdájọ́ lórí pé kèfèrí ni ẹlẹ́ẹ̀kẹta a máa sọ dáadáa wípé ntọ́tako tawhid ntọ́tako tawhid ṣé kèé pé ń ṣe é tọ́ba ti ṣe é ntọ́tako gédégbé àáfàá ni òun náà ní ń dífá ní ń pàwọn èèyàn wá dífá kódà ó tún ànọ́ǹsì ń fa níbi tẹ̀fsíìrì rẹ̀ kẹ́ẹ̀tì mọ̀ pé kèfèrí hàn lélẹ́yìí ó lè yàn gbọ́dọ̀ mọ máa dífá yàn gbọ́dọ̀ máa yẹ nǹkan wò kó máa yẹ wò kẹtì mọ̀ pé kẹfìrí líle ó ti ṣe ń tọ́ta kó la ilaha illallah muhammad rasulullah májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin ṣé kò ní àwáwí pẹ̀lú tí ó lọ síbẹ̀ nínú òròrí àbí tí ń ṣe nínú àwáwí tó ṣe é gbà wọlé tó bá àwáwí tí ò ṣe é gbà wọlé ni kò rújú rárá ó léèyàn gbọ́dọ̀ máa ṣọ́ra ṣe nílùú lẹ́yìn yorùbá yìí ni oríṣiríṣi nǹkan bú níbẹ̀ àwáwí rẹ̀ nu tí fi ń ṣe òkígbẹ́ àwáwí rẹ̀ nu tí fi ń lo àṣàṣì àwáwí ẹ̀nu tí fi ń ṣe oríṣiríṣi nánkàlí àbí tí fi ń yajúlé ká tẹ́ ń gbé nǹkan ẹbọ oríṣiríṣi fún un àbí tó náà ń gbẹ́bọ àwáwí ẹ̀nu àwáwí yẹn ṣe ń ta lè gbà wọlé ṣùgbọ́n tó ṣe nǹkan kankan tá a mọ̀ pé iṣẹ́ kúfúrú lélẹ́yìí mgbata tá a bójú rí ààrẹ ń tó gbé ìbọn lọ tó fẹ́ pa láàmú okere àwọ̀kọ́lùbù ọmọkùnmá inú bìlẹ̀ ìmọ̀ ẹ̀ bá túláàsì lórí kó ṣe nǹkan kẹfìrí tá à ń fojú báyìí ṣùgbọ́n ìgbàgbọ́ òdodo sì ń rẹ̀ kúkú bẹ́ẹ̀ yóò mórí bọ́ wájú ọlọ́run bẹ́ẹ̀ náà ni kó mórí bọ́ náà wájú wa ó ṣiṣẹ́ ni kọ̀sọ́ di wọ́n ní ọ̀pá nǹkan fóòsà àwọn wọn fẹ́ wọn fẹ́ bàjá yìí àbí ndí wọn fẹ́ pa yìí àbáwọn eléégún sọ̀ràǹdì rẹ wọn láfi kó o fowó lẹ̀ kó tó lọ ìbọn ọ̀bẹ oríṣiríṣi ni ẹ gbé lọ́wọ́ yìí owó tó o fún wọn kò sọ ọ́ di kèfèrí o ti wà ní under constraint gẹ́gẹ́ báwọn ní àwọn olóòfin ṣe máa ń sọ o ti wà ní under address nìyẹn wọ́n ti fọ́ọ̀sì ẹ láti pé kó o ṣe ń tọ́ ọ̀fẹ́ ṣùgbọ́n ìgbàgbọ́ òdodo rẹ ṣiṣẹ́ kú o torí ẹ̀ di kèfèrí ṣùgbọ́n yín láńlọ́ọ̀dù jọ parapọ̀ ẹni ẹ máa dábàá kọjá kẹ́ lè bá kókégùn ó lè bá apá ẹni tó bá jẹ́ kó lè ní ìfúnnúfíndọ̀ láàrin ara yín lẹ́ fi ń ṣe yẹn ìṣe kèfèrí lẹ́ ń ṣe wọn ẹ ló kó kèfèrí nìyẹn ìwọ náà wà lọ fẹ́ dá kọjá wọn mú bá a sọ lẹ́nu ìṣe kèfèrí lọ́ fẹ́ ṣe wọn bí wọ́n bá sọ lẹ́nu tí ń ṣe kò bá òfin ìlú wa gan mu kódà bọ́ bá lọ rìpọ́ọ̀tù fọlọ́pàá lásán wọ́n fojú wọn rí mẹ́wàá pẹ̀lẹ́ tàṣẹ pé o lè rìpọ́ọ̀tù fáwọn lawyers kí wọ́n sùn wọn sí kóòtù kò sì séwu kankan tí ó sì ọ́ bẹ́ẹ̀ kan sì sí ọ́ àwọn tí ó gbẹ̀san làwọn ọmọ ìyá rẹ̀ àti dúró kó o jẹ́ wọn tètè mọ àwọn ọmọ ìyá rẹ̀ pé ti ń ṣẹlẹ̀ rèé kí wọ́n sì lọ confront wọn pé bí nǹkan bá ṣe á gbẹ̀san kò sí ẹnìkan kan tí ó sàbúrú kan sí ọ torí pé ẹ̀mí wọn ilé ayé lásán ni lọ́rọ̀ má wọn ò lẹ́mìí kú mùsùlùmí lé máa ń lẹ́mìí kú lójúmọ̀ pé wọn lọ gbalada ọlọ́run. ẹn tí a bá sọ pé kéferì ni ibi tí mò ń lọ ni pé kọ́mọ̀ jẹ́ pé àròyé kan ń bẹ fún tọ́lẹ̀tọ̀ nínú sẹ̀ríà táròyé bẹ́ẹ̀ bá ń bẹ fún ká gbà wọlé tí ìrújú bá sì ń bẹ fún nínú àwọn àdínlà kò séèwọ̀ tó bá jẹ́ pé kò tí ì kú òlóko wípé lè gbàròyé ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kìí ṣe pé àwọn tí wọ́n wà lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ wá di kèfèrí rárá o àmì ò torí ẹ̀ di kèfèrí àwọn gulat àwọn aláṣejù nu wọn ni wọ́n sábà torí ẹ̀ di kèfèrí sufi wọ́n gbé kalẹ̀ láti ṣe súnmọ́ lọ́n ni láti fi bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n àwọn kan ní ẹ̀ ṣàṣejù lórí ẹ̀ tí ń kọjá lọ síbi oko kèfèrí ṣùgbọ́n ń bá ń lu ọ̀nà náà láti máa fi súnmọ́ lọ́n ò ṣe bídà ọ̀nbẹ́nu bídà èyí tó jẹ́ mùkàfíra àti ẹni tó jẹ́ mufasiqa ẹni tí ó sọ yẹn di fásikì àti ẹni tí ó sọ yẹn di kèfèrí kọ́lọ̀ nǹkan sọ akóònù méjèèjì májèmú ẹlẹ́ẹ̀karùn-ún òní wípé ẹni tá a bá fẹ́ ṣe tẹkfíru ẹ̀ pé káfíìrì ni kọ́mọ jẹ́ pé ìyapa nípa akẹ́tún ẹ̀sìn ìyẹn ni pé àyíká fara èèyàn nítorí umuru al-fiqhiyya al-khilafu ẹ̀ka fara èèyàn níta ń pè ní umuru fiqhiyya náà ni àwọn tó ṣe pé umuru al-amaliyya al-muktasaba àwọn nǹkan tó ṣe pé ara la fi ń ṣe wọn yálà wọn sọ lẹ́nu ni àbó dìde ṣe ni àbó fi dúkìá ṣe ni nínú taari ó yàtọ̀ sí iman ó yàtọ̀ sí tó jẹ́ itikad ọ̀rọ̀ àìsọnù fíkìw tá a bá sọnù fíkìw ìsìtìtìrádù ni ó jẹ́ àyàbá ni ó jẹ́ kì í ṣe ìpìlẹ̀ ntọ́jẹ́ umoro fikiya ni ntàn farasi a gbọ́dọ̀ torú ìyún sọ̀yàn di kèfèrí ẹnìkan kírun ọ̀dà wọ́ọ̀lẹ̀ ìwọ wá ti rí àwọn àhàdísù rẹpẹtẹ tó ń sọ wípé kéèyàn ọmọ káwọ́mọ́yà lọ́wọ́ á ní ọ́n tako ìkànnù àdísì anẹ́sọ̀ sálàm nìyẹn ó ti torí ẹ̀ di kèfèrí àà ọlọ́mọdé ọjọ́ pé à ń tẹ̀tẹ̀gù òbèhì torí ẹni kúfùrù wọn wà sẹ́rí sí torí khilafu lè fiqhi la yukaffaru bihi àìmọye irú ẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn sahaba anabi wa sallallahu alayhi wa sallam wọ́n ṣe yapa ẹnu lórí wípé níbo làwọn ò sin anabi sí sallallahu alayhi wa sallam wọn ò ní káwọn ọmọ sìn àyè ẹ̀kọ́ ni lórí ibi tí wọ́n ò sin sí ni khilafun fiqhi ṣé wọ́n á wẹ̀ wùfà nàbì ni àbí wọ́n ó yí ma khilafun fiqhi àwọn khilafun fiqhi yà àyè torí ẹ̀ ka fara yẹn ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni pé iqamatul hujja ala shakhs ẹ̀ǹtẹ́ ẹ fẹ́ sọ wípé kèfèrí lélẹ́yìí ẹ gbìyànjú láti yí pé yẹn ni pé ọjọ́ mọ́mìnì tẹ́lẹ̀ ó ti wá bọ́ sóko kèfèrí ẹ lọ ṣàlàyé ní tó torí ẹ̀ di kèfèrí fún un bóyá ìmọ̀kan ni kọ̀mọ́ nǹkan ni kọ̀gbọ́rí gan so agbọ́dọ̀ jẹ́ pé a gbé iqamatul hujja lórí ẹ̀ ẹlẹ́ẹ̀keje tọ́jọ́ ìparí òun ni wípé kọ́mọ jẹ́ pé ó ṣe nǹkan yẹn àbó wí lẹ́nu tẹ̀kí ìyàtẹ́ni tó fi sọ́ra fáburú kan lọ́dọ̀ àwọn èèyàn kan tí wọ́n wà pẹ̀lú ẹ̀ ìyẹn náà bọ̀ sọ́dà ìkọ́ra tọ́wọ́ yẹ pé ìgbàgbọ́ rẹ̀ sì do lórí imán nǹkan yẹn kò sì yọnu sí ṣíṣe rẹ̀ ṣùgbọ́n nítorí àwọn èèyàn ni ló fi ṣe ẹ̀ mọ́ torí ẹ̀ sọ́ di so ìkórí ọ̀rọ̀ mi ni wípé takfirul muayyan ká sọ pé lágbájá báyìí kèfèrí ni ntó le ni tó ṣòro ni ìpìlẹ̀ ni pé ká mọ̀ tiẹ̀ mẹ́nu lọ́ọ̀bẹ̀ tí ì bá ṣe wípé odi túláàsì tọ́ba wá túláàsì a gbọ́dọ̀ wòye sí àwọn májẹ̀mú wípé ó ń tìǹ ó ti ṣe ń tọ́ta ko la ilaha illallah muhammad rasulullah tó sì fojú hàn ká gbìyànjú ká gbọ́ràn rẹ̀ lọ́sọ́dọ̀ àwọn onímọ̀ kọ́mọ̀jẹ́ yìí pé a mọ̀ dápa lọ́dọ̀ ara wa ìwọ̀nba tí a gbọ́ ẹ̀kọ́ náà dákun mọ́sá àjọ wúlò fún wa wọlá àti tóbi wọlá àánú rẹ̀ wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin. jazakumullahu khairan.